يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسخط إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيب وكذلك أنزلنا القديم والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب هو من الناس وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهد الله فما له من مكرم إن الله يفعل ما يشاء الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرفع ولم الحمد لله أنا نعم، ó ti dandan fún wa láti fi kí a máa dúpẹ́ fún ní gbogbo ọgbà yálà àrí àlékún ilé ètò ṣe fún wa nínú àwọn ọ̀rẹ́ wa ni àbá àti ẹ̀rí oríkọ̀ sígbà ni, ọba wà kí ń ṣàlékún fún wa yálà ronú rẹ̀ ní pé a lékún àbáwà òjì ẹ̀rónú a gbọ́dọ̀ máa mọ̀ pé ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́hun. ìnírí ti rántí ìlàbí máa kásábà sí ẹ̀dẹ́ ìdí rẹ̀ náà rẹ̀ o torí pé gbogbo ń ta ní ń ta jẹ́ ń ta bẹ̀ láyé lónìí. ìní má ti rọ́bí láti máa tábàbà ti ẹ̀dí. kódà ṣiṣẹ́ wa kò tá a fi wà láyé di irú àyẹ̀wò ní àsìkò tá wà yìí lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá. ìní má ti rọ́bí láti máa tábàbà ti ẹ̀dí. Fún ọlọ́run kò fi wálẹ̀ dìgbà yìí ni o. ìní má ti rọ́bí sabila bima kasabat yadi lílànà wa tọ́rọ ń jábọ́ nù rẹ̀ ohun ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fáwà ní ọ. lábìmọ̀ kasabat yadi bá ṣe láìsí ilẹ̀ tọ́lọ̀ bá fún aláàyè láti fi kọ́ àwọn ìlòmí náà ní wọn lè kọ́ ò máa kásàbà ti ẹ̀dí ojúwa náà ta láàlẹ̀ ta fi ríran yìí ohun ọlọ́run kó jẹ́ káfí rí ni ò àwọn ìlòmí náà láàlẹ̀ wọn rí nǹkan kan bímọ kásábà ti yẹ dí. Sọmọ rántí gbogbo gbàgbé kìí ṣe mímọ̀ ṣe wá ní ọjọ́ ní o. Wàlá bí tòrọ fi iná ní mọ́tàṣà kírọ̀. Wàlá bí tòrọ fi iná ní mọ́tàṣà kírọ̀. Bákan náà, wàlá bí tòrọ ẹ̀yìn kìí ṣe tó bóyá nǹkan kan rẹ̀ ni. Àwọn ọ̀kẹ́ tọ́lọ̀ bá ń ṣe fún wa yìí. Wọ̀lá ti tùrọ́ sí iye. Ṣé yóò túmọ̀ sí pé bàbá mi ló fílẹ̀ fún mi nínú ọ̀ràn wa àwa máa ń ríran. Wọ̀lá ti tùrọ́ sí iye. Nínú ọ̀ràn tiwa àwa máa ń gbọ́ràn, gbogbo àwọn bàbá bàbá mi náà máa ń gbọ́ràn kò tó dín ní ọ̀ràn wa rárá o. Wọ̀lá ti tùrọ́ sí iye. Ọ̀rọ̀ pé gbogbo bá a ṣe ń lanu tá à ń sọ̀rọ̀ yìí àwa bá ń lé ni kò ń ṣe bẹ́ẹ̀ o, má sọ bẹ́ẹ̀ mo tún bá ń rò bẹ́ẹ̀. Wọ̀lá ti tùrọ́ sí ìlànà ìb mutashakiro. Ọmọ ní àwọn ẹ̀yẹ bí ń pa wọ́n ebi kì í pa wá ń lẹwà wọ́n máa ń jàjẹ́ tì ní. Ṣé bá ń jẹ́ tì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjẹ́ dúpẹ́ fọ́lọ́hun kò tún tí ò lè dá lára. Wà láti ìtura sí ọlọ́run bá ló bá ti lẹ́kútẹ́ àti bá ń wọ̀n ẹ́ wà á máa mọ̀ tẹ́ ìkẹ́lẹ̀ fáwọn èèyàn kan pé kí wọ́n máa lo ọlá kan máa gbádùn kan máa ṣe yùngbà. wà tó ṣorí mo máa ń ṣí ìta ní ìlàlẹ̀ mọ̀ náà. nígbà mí ọlọ́run adẹ̀wó nínú ọlá rẹ̀ nínú àánú rẹ̀ nínú ìjọkan rẹ̀ lórí ẹ̀dá tí ò sẹ́ni tó tí mo ṣe wá ṣe báyìí fún lágbájá. wà tó ṣorí mo máa ń ṣí ìta ní ìlàlẹ̀ mọ̀ náà ríṣẹ́ á ní kó dúkò kó má rẹ ní patronize ẹ̀. wà tó lórí mo máa ṣíkítà ní ìlàlẹ̀ mọ̀ náà. àwọn èèyàn tún máa sọ fún pé àdúgbò báyìí wà ló creative fún business yìí báyìí kó lọ á jẹ síbẹ̀ kò dé níta. wà tó lórí mo máa ṣíkítà ní ìlàlẹ̀ mọ̀ náà wàhálà tún wá ààyè síta gbangba tí àwọn èèyàn máa ń lọ wọ́n bọ̀ ń bí jẹ́ tí ó tò sí bí àwọn èèyàn tún níyà lọ́dọ̀ rẹ̀. Ìjà kàánà máa kàánà bí khayri kalam, wa hadha bi hawlika la hawlana, wa hadha bi hawlika la hawlana. Ìjà kàánà máa kàánà bí khayri kalam in tó bá ń bẹ láyé lónìí lọ́dún ní àti ìtàjà lónìí gbogbo nǹkan eléyìí tó ń ṣẹ̀mí láyé lónìí. Bìkátà nà máa kàánà ṣàfàyèrè ìkàlá. Wọ́n lọ́bá tó fàṣẹ bẹ̀rẹ̀ ẹlẹ̀ sáyé o. Bìkátà nà máa kàánà ṣàfàyèrè ìkàlá. Wọ́n tó bá ní òní bẹ gbogbo ayé sáyéré jù bẹ́ẹ̀ lọ kò ní bẹ náà ni. Ọ̀hánà bí haúlé kàlá haúlánà. Ẹyin Ìfàírí kàlá. Nígbàtà wọn bá wá rò pé ọjọ́ máa ń lọ, wọ́n wá lọ àdọ́sì ọmọ. Ìfàírí kàlá. Tẹ́tà ẹ̀rọ wo fi tọ́mọ náà fi rọ́mọ bí ni, àlọ́lọ́ ọ̀nà wò Àwọn kan lóyún ni wọ́n bá ní jẹ́ pé ìdú dúró irú oyún ẹ̀ tó lásìkò tí ò sí kan. Bí náà máa kàdá tí fàírí kàlá. Bẹ́ẹ̀ àwọn kan sunkún pọ́pọ́dà káwọn bílẹ̀ wà lẹ́ẹ̀kan náà tí a bẹ̀rẹ̀ tọ́ wà ní. Wàhálà bẹ̀ hàlẹ̀ kàlá hàólánà. Wàhálà bẹ̀ hàlẹ̀ kàlá hàólánà. Gbogbo tí èèyàn bá ní láyé ọlọ́run ló fún ọ. Èyí tí èèyàn bá ní kò wọ́n ọlọ́run kó fún ni ọ. Èyí náà ní èyí wa náà ní yìí ànámọ̀ta ṣe kò ń kẹ́ rẹ̀ táwà ṣorí eré fáwà wà lójú ọ̀nà ẹ̀sì àánú ọlọ́wọ̀n ọba ni ọ̀. alhamdulillah náà hawlana kì í ṣe mímọ̀ ṣe wà o kì í ṣàjẹ́bí o kì í ṣe tí èèyàn máa ronú pé yóò gbà débi kí wá lọ di kìkìrí rárá o àìmọye ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn pòfẹ́sọ̀ táwọn ìdí ń pàṣẹ wọ́n kọ oríṣiríṣi àwọn nǹkan kalẹ̀ láwọn volume of book pẹ̀lú rẹ̀ náà wọ́n ti mọ̀ pé kan lọ́lọ́ Allahu Akbar àwọn oríṣiríṣi èèyàn gbọ́wájú wọn kọjá tí wọ́n ń jẹ̀ ní wọn wò tí wọ́n tún tún ṣe correction oríṣiríṣi àkọọ́lẹ̀ àwọn èèyàn ṣùgbọ́n àwọn ò mọ̀ pé kan lọ́lọ́run وهذا بحولك لا حولنا وهذا بحولك لا حولنا ẹni ọ̀nà dàrú mọ́ lójú ẹnìkan tó lè ju ìyọ̀nà fún àfọlọ́hun adúpẹ́ fọlọ́hun bá tó fọ̀nà yìí hàn wá ń bẹ ọlọ́run ọba náà nínú àánú rẹ̀ kó jọ kó má jẹ́ kó padà dàrú wa lójú o kó má kó ṣe tọ́ni láàyè nítorí làákàyè darí kó jẹ́ kẹ́tíwọ̀ mọ̀nà yìí títí kẹjọ ogbó wa káàmà kẹjọ ogbó wa ọlájọ kan tọ́lọ́hun akẹ́ra wa káàbọ̀ síjú kọ wa tò ní ilé tí a fi ń bára wa sọ̀rọ̀ ọlọ́run káàkọ́ jùlọ à ń tó suratul hajj fún wa lọ́wọ́lọ́wọ́ ibi tí ọlọ́run ọba wa ti ń bá wa mùsùlùmí sọ àwọn ọ̀rọ̀ olówó yẹ bí i ìtẹ́gbọ́kùn sí ilé ìláyé tó ṣe jókòó ti pa ń túmọ̀ rẹ̀ tó gba tútú kó ẹ̀kọ́ tó kọ̀ sínú jálùkù ánì ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ àwọn òwe mi tó kò láyé jọ irun tọ́lọ̀wọ̀n bá kójọ sínú alùkùránì fún wa tó tó tútó tó jókòó ti pa ń ṣe tẹ̀síìrò yìí ẹ̀ lè rí ń bò mí àfi ní alùkùránì ẹ̀kọ́ ṣẹlẹ̀ náà wá tó ní fún àti fún mùsùlùmí àti òlànà jọ́nà tí mùsùlùmí ti tún bá káàkiri kí ni ìranù tí mùsùlùmí mi tún bá ká tí ò tún sí nípa lọ́rùn pẹ̀lú ìsìláàmù rẹ̀ yìí ó tún wá pẹ́ kankan ṣẹlẹ̀ lórí òkè ibì kan náà tún gbàbẹ̀ lọ ó tún wá ní iṣẹ́ ìyanu rọ́ kan ṣẹlẹ̀ níbì kan náà tún pẹ́wù sọ́rùn ó tún gbàbẹ̀ lọ wá ní kankan wà ń bè kan tí wọ́n tún ṣe bàbá yẹn gbówọ́ gidi aláìní ìsìláàmù ó lé mùsùlùmí olójú kòkòrò mùsùlùmí wọn náà lẹni tí kún tójú bọlé káàkiri ẹlùmí àti ẹmà fún wa lẹ́sì pé ọ̀dà àwọn àfáà lòun lòun tójú bọlé ń tòun ọ̀sán ló tójú bọ̀ kí tẹ́lé ọ̀dà àwọn àfáà tó lọ yìí náà kí lọ lọ sí lọ́dọ̀ wọn àwọn ilé lọ́lọ́run tọ́lọ́ àwọn ní pé kí wọn padà wá sórí ibú ẹja pé ọlọ́run lórí àlámọ̀dé ibi tí a ń dé dúró lánàá ó náà níbi tọ́lọ̀ ọba tí ó ká mọ̀ yí pé a tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba yìí ọlọ́run ọba ń sọ̀rọ̀ fún wa nípa arákùnrin kan ni áyà takàgbẹ̀yìn lánàá ti sọ kalẹ̀ tàbí ní ọ̀nàdìrò bin al arákùnrin yìí tó náà jẹ́ kan nínú àwọn ògbóǹtarìgì ọ̀daràn ìgbà ànábì sallallahu alayhi wa a ti pé gbogbo ọ̀n tí ànábì ń sọ fún wọn gbogbo wà tí ànábì ń ṣe sallallahu òun tún ta kọ̀rọ̀ ọlọ́run ó tún kọ̀rọ̀ ọlọ́run bá ti tó bá wá ká fún mú ọ̀rọ̀ ọlọ́run sọ́dì nǹkan sọ́dì ọlọ́run ti jí àtúbọ̀tán ilé náà fún wa ọlọ́run wá jẹ́ àmọ̀ fún tó máa ṣẹlẹ̀ sí yìí o ohun tó kọ́ ara rẹ̀ fa ní ọ̀ máa kọ́ dáma sí àdá àwọn fún àbàbà wa náà lẹ́yẹ̀ bá wọ́n náà lè máa kú rí wọ́n náà wá ara rẹ̀ ló máa fi fa ẹni ẹwà jẹ́ ká pọ́lọ̀ ń sọ fún abẹ́ náà nínú Al-Kùránì pé kíkan ní ìṣẹ̀lẹ̀ sáwẹ̀ ẹ̀dá rẹ̀ láyé àti kó jẹ́ ń tá àfọwọ́ ara wa fà tó bá já ìdáni kódà wọ́n máa ti ẹ̀ṣẹ́ àforíjì fún wa níbi tó pọ̀ káni kìí ṣe bẹ́ẹ̀ni tó bá gbọ́bà ṣe ń ṣẹlú fi jẹ wá ní yànyà kò ní fẹ́kẹ̀ ẹ̀nà kankan lórí láyé má káni bá ṣe ń hù àwọn wà tá ń hù lọ́nà bá fi jẹ wá ń yà ẹ̀kẹ́ni ò ní ṣẹ́kù ṣùgbọ́n náà wọ́n bá ń ṣe kí ni fún wa oúnjẹ àfihàn foríjì wa ẹwọ ṣe jẹ́ kámọ̀ bẹ́ẹ̀ náà nílá alukuran ká ní pé bẹ́ẹ̀ ṣe ń ṣe wọn ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń balẹ̀ wọn ọlọ́run bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń hu àwọn wàkíwà bẹ́ẹ̀ ṣe ń hu bẹ́ẹ̀ ṣe ń pọ̀ mí àwọn orí ما ترك على ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا ولو يؤاخذ الله الناس بما كسبوا سورة فاطر Ọlọ́run bá ní ká ní pé ọkọ̀ máa ń gbà àwọn èèyàn mú káfíà jẹ wọn ni. Ìmọ̀ àtàtà búrú látàrí ohun tí wọ́n gbáyé ṣe tí wọ́n ń dáwò lórí ilẹ̀. Bímọ̀ àkàṣà búrú. Látàrí ohun tí wọ́n fojú wọn yìí wò, wọ́n fi ìyà di wọn létí látara àgbọ́kùgbọ́ tí máa ń di àwọn èèyàn níyàrá tara tí wọ́n fẹnu wọn sọ wọ́n ó sòfófó ó sọ̀rọ̀ ọlọ́rọ̀ ó sòsọ̀ ó parọ́ máyà ó dúnrún èké máyà káwá torí rẹ̀ ká jẹ́ kí ó má lè láǹfààní àti sọ mí ìmọ̀já yìí tó sọ yẹn. bí máa dáṣà fún mi. kánípa ọlọ́mọ máa ń di àwọn èèyàn níyàrá tara tí wọ́n ń forí kára wọn ṣe ọkùnrin àti obìnrin tí wọ́n ti sì náà bá lẹ́kọ̀ọ́ kan máa kú oúnjẹ máa bí máa kẹta wá bá wọn bẹ̀bí tí wọ́n ti ṣe ṣùgbọ́n wọ́n ṣe sì náà tán wá tún jìdí wọ́n tún ṣe Dáni tó báwọn yẹn ṣe mú sí lọ́nà ọba ń jẹ́ kó tẹ̀ máa rẹ́ ìfún tí ṣùgbọ́n kò ní ṣe bẹ́ẹ̀. Wọ́lọ́pọ̀ àkíbú lọ́hùn náà sàbí máa kásàbù. Ọmọ ìyá tó rìn àti ìyá tó ṣe ń dá èèyàn tó pààyàn á sì ti máa rìnyàn lórí ilẹ̀ á ti máa ti pààrí àwọn èèyàn náà fi ń rọ wípé àní káwọn ṣe fẹ́ káwọn bá ti smart pẹ̀lú àwọn ti ṣe àwọn ti jẹ lọ náà nìyẹn kánípọ́lọ̀ ń bá máa fi ìyà jẹ ní bíyàn ṣe ń já ara ní. Kí máa dáza bò ó. gbọ́n tọ́lọ́ ní ìbáṣe. Máa tọrọ dáàlà bọ́hárì ha ní dáa. àkíbà ẹwọ ọlọ́run ti wà ò ọba tí ó bèèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ wa kò bèèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni kò lè nìkan kan nínú àwọn ọlọ́run láti fi wọ́n mọ́. torí yọrọ táwọn èèyàn pa lórí ilẹ̀ ayé lónìí náà ni kí máa dúró sá pé rẹ̀ rẹ̀ ó tún wá jẹ́ jẹ́ ànábí ọlọ́run lọ́lọ́run wá fi ń pọ̀ ẹ̀ṣẹ̀ tí ẹ má ẹ̀jẹ̀ ìwọ́n náà lè fẹ́ra rẹ̀ lẹ̀kan wá ní ẹ̀jẹ̀ tí ẹ àbí wọ́n náà lè sọ pé ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ní ẹ̀kan náà bá sọ̀rọ̀ ẹ̀ nípa ti àbí bàbá tó bí wọn náà lọ́mọ kó ṣe máa rí lára ti ẹ̀wọ́n ẹni kálukú lẹ́lẹ̀ṣẹ̀ rẹ̀ o ẹ̀ṣẹ̀ tó ń dáwọ́ ní kó tọrọ àforíjì lẹ́sọ̀rọ̀ ọlọ́run ara ọlọ́run ló mọ àwọn tó ń ṣàánú wa ẹ̀ṣẹ̀ wa tó kó ti jẹ wá ń yàbí kó ti tawárẹ́. wàlẹ́ ọlọ́run يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ọlọ́run ọba máa ti fi kankan lẹ́fẹ́rẹ́ ilẹ̀ ayé ní dáàbà nínú gbogbo sínrìn sí yan lórí ilẹ̀ yìí. ní dáàbà. ní àwọn òpá ti bá wọn dáàbà lọ́lọ́run bá ń sọ àwọn ẹranko. dáàbà àwọn èèyàn náà kó sọ́ndà dáàbà. كل ما يدب على الارض فهو دابة ti àwọn gbogbo pátá àjọ ń gbogbo àwa tá à ń lọ́lọ́wọ́ ó bá ti ṣe nǹkan kan kù pípa fún àwọn tiwọn náà àwọn náà wọ́n para wọn jẹ wọ́n bá ní nǹkan jẹ́ wọ́n jòkó olókòókú báwọn náà ṣe ń ṣe tiwa làwọn náà ṣe wọn. ṣùgbọ́n dájọ́ tí wọn náà kábàlẹ̀ mọ̀ fáwọn náà ń hùwà lórí ilẹ̀ àwọn náà pàdájọ́ lálẹ́kẹ̀yàmọ̀ kẹwàá lọ dáná sínú hò kẹwàá bínú jù pa ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ lọ mú bẹ̀ rárá èwọ̀ ni ìdájọ́ adébìdá ìlà ìjọ̀rọ̀bìnà ẹnikẹ́ni ọgbọ̀rọ̀ fi yá náà jẹ́ ní àkọ́kọ́ tó dá iná fún ara rẹ̀ abẹ́ mọ́lẹ̀ abẹ́ mọ́dára kan lẹ́bá ti fẹ́ àfilọ́rin lẹ́bá dáná tó ewu nínú ìṣẹ̀dá islam àwọn ilé ìyọ́lọ́wọ̀n ní kí ìyá náà jẹ́ wọ́n jẹ́ gbẹ́dà kí àwọn aláwọ̀n dábà tó kú yàtọ̀ ìyá tí wọn lálẹ́ kìí àmọ́ ní pé kọ́lá wọn ní kí ìkan tó kàn kejì pa ìkan tó ṣàkejì rẹ̀ ìṣàkóṣà ìkan tó ṣèkà fún kejì rẹ̀ tí ò rí ṣe padà láyé ọlọ́run á ní kí yẹn náà ṣe tiẹ̀ padà láàrẹ̀ kó pẹ̀sán á wá ní kí gbogbo wọn di yẹ̀pẹ̀. kọ́ wá di yẹ̀pẹ̀ tán kẹfẹ́rí tí wọn tí ó gbàwẹ̀ láyé tó ń gbáriwọ̀ títí báyìí tí ò ṣe òun náà wá wíṣì láti di yẹ̀pẹ̀ òun náà máa wá àdìláyà ẹranko tó di ẹ̀gbẹ̀ táàmù rẹ̀ ti láìkì tàwọn ilé yóò sí fún wọn di ẹ̀gbẹ̀ kéèsè yìí káì òun náà máa ní kóun náà di ẹ̀gbẹ̀ báyìí ilé rọrùn gan ẹ̀rí ìrírí ó nífẹ̀ẹ́ sí ẹranko ó jẹ́gbẹ̀rẹ̀ kí àwọn ọmọ wa pè ní kó ń lò gbèsè ayé ẹranko láyé ní ọmọ wa bí a ní bó ṣe ń mọ̀dà ayé àwọn ẹranko ni wọ́n fi rù. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا wà ọlọ́ni záàlìkàlẹ̀ yọ ọmọ lẹ́hàpá ọ̀nà jẹ́ òdòdó lọ́jọ́ tààrọ̀ yìí rẹ̀ fún títà lẹ́yàmọ̀ yóò záàlìkàlẹ̀ yọ ọmọ lẹ́hàpá ọjọ́ tẹ́nìkan ní kápọ̀ ọjọ́ náà fún ọlọ́run záàlìkàlẹ̀ yọ ọmọ lẹ́hàpá anábì Ibrahim ní kápọ̀ àti kọ̀ǹtò lọ́jọ́ gbìyànjẹ́mà ọlọ́run nìkan lẹ́ni kápọ̀ àti kọ̀ǹtò lọ́jọ́ náà záàlìkàlẹ̀ yọ ọmọ lẹ́hàpá anábì wa Mùsá lágbára àti kọ̀ǹtò lọ́jọ́ náà ọlọ́run nìkan lẹ́ni kápọ̀ rẹ̀ záàlìkàlẹ̀ yọ Alábíwá ayé sáyẹ̀ tán pè ń Jésù tó bẹ̀ láti lóun fẹ́ kàn tó lù ìṣẹ̀lẹ̀ àti àmọ̀ kò tó bẹ̀ apá rẹ̀ ká ọlọ́ọ̀nì kan lónìí kan. Báàlìkẹ́lì ànábà Muhammad ti ń ṣọ̀dá gbogbo wọn tọ́lọ̀ ọ̀rọ̀ ti gbogbo ayé ọ̀wọ́n náà ní àlùzọ̀rọ̀ láti lóun fẹ́ kọ̀ǹtólù ìṣẹ̀lẹ̀ àlẹ́kẹ̀yàmọ̀ ọlọ́nìkan ní tó bá fẹ́ kọjọ́ náà sùn tó fẹ́ dunú jọ tó fẹ́ rẹ̀ níwà lè jẹ́ náà jẹ́ náà kó tètè ya mú àwọn àtẹ̀gùn tó máa fi rí bẹ̀yẹn dé sí ní gbígbé dáadáa tó máa fi níbù jẹ́ sí dáadáa ní ọ̀gbẹ̀dà ìfíàmà. Iná àzọ́rò náà kún àzàkàn kọrí ìbá. Tí ìṣẹ́lẹ̀ pọ̀ wọ́n bá ń kì í الحقيقة وصف الله سبحانه وتعالى عذاب يوم القيامة بعذاب قريب عذابا قريبا القرآن قال over 1400 years ó tún ṣe ń sọ ń bẹ̀ ìjọ náà di sí pé ìyá yẹn súnmá. aláàbà kọ̀rí bá. ọ̀làwọ̀ àwọn ìgbà tó jìn ọwá ní ìyà tó súnmá wọ́n tí nílọ̀ nípa ìyà náà wárí ìbáyìí yáó ma yáó bóró ìmárí ò máa kọ́ àtàmà sí àdá ọlá ní jẹ́ta máa fi ń tẹ́ẹ̀dé ta máa plé fídíò ohun tó ṣe fún jẹ́ ta máa ní kí wọ́n fi gbogbo ohun tó fi ṣe sẹ́yìn gbogbo ohun tó fọwọ́ ara rẹ̀ ṣe láyé yanzuru ìmárí ó máa pàtà máa tí àdá àwọn èèyàn láyé lónìí náà wọ́n lè lọ ṣe fídíò ìrọ́kọ́ fẹ́ kọ́lẹ̀ ṣe kọ́lẹ̀ lọ pèsè ẹ̀rí kọ́ọ̀tù láti fẹ́ fi parọ́ ma ṣùgbọ́n láti kìyàmọ̀ kò sáà ń dùn mọ́ ni kò sáà ń parọ́ mọ́ ni ó ti kó wá ṣe fún ara rẹ̀ láti kìyàmọ̀ ni kó wá sọ máa fojú ara rẹ̀ wó báyìí ọlọ́run bá ní ẹ̀lìzọ́nà tọ ìrọ̀ fi ọ̀nà pè wọ́n náà kọ́rọ̀ lọ́hùn yá ọmọ ọ̀nà ti gbé kí kọ́ wa lọ́rùn tó wọ́n ti kọ́ fi wálẹ̀ nígbà kankan Allahu akbar tó bá dà lẹ́kẹ̀yàmà ákàn wá fọyọ wá fi hàn wá ní ikra kitabaka àfáàbí náà fún sí kẹlẹ̀ ọmọ wọn lè kà á sí bá ákàn wá sọ fún ìyànjọ́ náà ní kí ó yá àbíkalẹ̀ lẹ́yìn àà ó náà rí pọ̀ náà ni. Wa kulla insanin alzamna ta'irahu fi 'unuqihi. Wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura. Ọlọ́run gbogbo ẹ̀dẹ́ yẹn kàákan àlìzàmùná òtọ̀ ìrọ̀hùn náà láti gbé kọ́ lọ́rùn tí rìkọ́dù tó ń ṣe láyé. wọnà kúrí jùlọ ìyàwó máa ń kí a máa. a wà á fa ayọ fún jọgbẹ́ dàlùkẹ́ àmọ́. sábà ìwé kan ni. yẹ́nkọ̀ ọ̀nà ìṣúra. ara rí pé ẹni wa bẹ̀rẹ̀ sí káńtó báyìí rẹ̀ tí. Àfáàdínà fúsì kẹ́lẹ̀ ó máa lẹ̀ ìjà àti bá. Láì ìjà múṣèṣirò káńdé kan, ilé náà tó ní ṣirò fún wa náà. Mọ̀lì títà dáa, fàyínà máa yà tẹ̀dí náà ẹmọ bí ìgbà tí àwọn olùkọ́ máa ń ṣeré rẹ̀ náà fún aláyé wọ́n tẹ́tí pẹ́sùn tó ju bọ́ọ̀dù báyìí àwọn anìkọ́ni kálukú kó ma wá dáhùn ẹ̀ pàtí kọ́ bá wá ṣe tán anìṣẹ́ni kálukú ṣe tán fences up olùkọ́ ẹ̀ṣẹ̀ wá dáhùn tó olùkọ́ wá dáhùn tán àwọn anìkẹ́ tọ́jú blueberry agbálọ́wọ́ yìí tó bá tí lòkan tó bá rí àwọn harry barrow lé gbogbo yìí lọ́wọ́ a ma wá máàkì tó ṣe fún ara rẹ̀ اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ìyá máa fọ́ ara rẹ̀ wá rán gẹ̀ẹ́sẹ̀ ara rẹ̀ ah òun ṣe na bá wá ń tẹ́rẹ̀ mi ò lè ṣe abẹ́yìn fẹ́ ṣe ni اقرأ كتابك ọlọ́run tún ṣe na bá ah, tún اقرأ كتابك àwọn ọ̀tún pàtẹ́ ń dẹ̀rùn òun tún fẹ́lì اقرأ كتابك ìṣẹ́ àwẹ̀ ìṣẹ́ òun tún ṣáyà alẹ̀ kiri wọn òun tún gbàrẹ̀ òun kìtàbàkì. Ah, òfò ló ṣe ń báyìí wọn kọ́ lọ́n lẹ́ẹ̀kan ṣe ń sọ fún ẹlẹ́lẹ́lẹ́. Ìtàbàkà. Òun náà máa fọ́ ara rẹ̀ ọ̀rán kì í ṣe ara rẹ̀. Àwọn máa rán kì í ṣe ara rẹ̀ báyìí. Ìkọ́ kìtàbàkà. Ọwọ́ ìyá máa wá pọ̀ pé à ah, òun òun mà kọ́ òun tún wọ́gilé. Ìkírọ́ kìtàbàkà. Ọlọ́run bá ní ṣèrò fún èèyàn kó máa ríra rẹ̀ pé òun òun ṣe ṣì náà yìí kó jẹ máa ráwòrán ẹ̀ fúnra rẹ̀. sábà bẹ̀nà fún sí káàlì àhọ́mà àlẹ́ ibi tó ti parọ́ kó máa rí nínú ìwé rẹ̀ fún ara rẹ̀ gbogbo ṣe ń pa gbogbo ṣe ń mọtí gbogbo ṣe ń ṣe ń tí ò dá èèyàn máa fojú ara rẹ̀ rí Ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ tó ń bá mánà. Mani ìtàdá. Ọba ṣorí ire tó páràn láyé tí ò ṣòfò. Ẹni tí ò mú sí tí ò jalè tí ò ṣe jìnà tí ò ṣe ẹbọ láyé. Ẹni tó bá kírun tó ṣe ìsìláàmù láyé tó gbá rẹ̀. Bàrí màmá yà hátàbí ìlínà Ààrẹ rẹ̀, ìkírun rẹ̀, ìmọ̀lọ́run lọ́kàn rẹ̀ kìí ṣe kó ṣe fọ́lá wọn ṣe fọ́lá ara rẹ̀ ní ọ̀rọ̀ kó kọ́ngrátì ara rẹ̀ kó kíra rẹ̀ kó rí rí rí. wọ́n máa ń dọ́lá báyìí nà máa yẹ dìlú àlè ìhà. ọ̀rọ̀ bá wá sórí rẹ̀ yìí. wọ́n máa ń dọ́lá. tóun wá nù. Mọ̀ọ̀dálà. Tó sọlù, kó tó sọnú. Wà mọ̀ọ̀dálà. Tó yàwọ́, yọ̀ǹdà. Wà mọ̀ọ̀dọ́là. Ọlọ́run ẹni tọ́rọ ti ẹ bá wá rí báyìí. Fàínà máa. Tọ́rọ ti ẹ bọ́ sí tóun. Àwọn bàbá ni ọlọ́run máa ṣe ọ̀rọ̀ wa ní àtòdìjẹ́. Ẹni tọ́rọ rẹ bá yíwọ́ báyìí. Wà mọ̀ọ̀dọ́là. Tó tún jó nínú kúfúrù. Wọ́n mọ̀ dọ́là. Tó tún sẹ̀lẹ̀bẹ̀ẹ́tì àánú. Wọ́n mọ̀ dọ́là. Tó tún fẹ̀yìn sínú ìkọlù. Wà máa dọ́là. Tó tún ṣayẹyẹ pé òun sọnù. Wà máa dọ́là. Tó tún ṣe ọdún ànù. Wà máa dọ́là. Ọlọ́lẹ́ ni ọ̀rọ̀ ti ẹ máa rí bẹ́ẹ̀ Àìnà máa yẹ bí lọ àlẹ́ Òun ló dá àárín ẹ̀ tó dájú ní káwọn ọlọ́run bá ní fi ẹ̀ṣẹ̀ bàbá bí ọmọ wò. wàlá tẹ́ zero wa zero tó ń zero òkúrọ́. bí ẹ tún gbọ́rọ̀ kan táwọn èèyàn tún pa a ní àwọn bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti orí ìrìnà kìíní Mẹ́ra kẹwàá, àà ọ̀sọ́lọ́ndà alábòsí ọba. Wà látà zírò wá zírò tẹ́yìn wí zírò ọkọ̀. Ọlọ́run náà wọ̀ ní ẹ̀ṣẹ́ ẹnìkan wọ̀ látàrẹ ẹnìkan, ẹnìkan wọ̀ ní ìrẹ̀rù ẹnìkan. Wà látà zírò rẹ̀ yóò ìyàwó ló máa dágbà ládàá tuntun náà wọ́n padà jẹ́yà. wọ́n àtẹ́sìrò àásìràtún ìsìrà ọkùnrin. fìrà àwọn náà fún ìbá láti sorí ibú ó sí ìyàwó rẹ̀ gbà láti sóríire òun jẹ́ sóríire tí ẹ̀ lọ́kílò. aláàtẹ́sìrò wá sí ọ̀tún ìsìrà òkúra. ẹni tó bá ní ìtòhùn tó fẹ́ mú rèé kí wá mú ìtò fẹ́ mú kó wá gbalada tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò tí ó bá rí ohun kárí bí tọ́rọ àwọn àgbò ìṣọ́rọ̀ wọn yọrí sí kárí bí tọ́rọ àwọn adìyẹ yọrí sí yẹ̀kúlù lè káàkiri ìyálé ìtàní kan tuntun bá Kètèrí náà máa wá sọ pé à ah, yàrá ìsẹ́ni ìkún tó kọ̀rọ̀ ọ̀bà. Ah! Ìjọ́kú kọ̀rọ̀ náà lè dàbí tàwọn ilé ilé ah! ní kò ni o. Tòtò wá bá. Ṣé àwọn pín nínú àwọn ọ̀rọ̀ tó ká ìgboro lónìí lánìí kó wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀? Kò jọra wa. Ìwọ kì í ṣe màálù láyé. Ìwọ kì í ṣàgbò láyé. Ìwọ kì í ṣàdìyẹ láyé. Ìwọ ṣe wá ọ̀rọ̀ kan tí ìwọ́n jẹ́jú kí wọ́n tó jẹ́ ní ìwọ́n súnú lé ní wọ́n pààrọ̀ aṣọ ìwọ́n pàtí wọ́n sáàmbà ìwọ́n ṣègbọ̀nsẹ̀ tí wọ́n súnra sí àwọn kìíní yóò mọ́rú eléyẹn ṣe lọ́dọ̀ sí wọn òtútù ń mú orú ń mú òòrùn yípọ̀ òjò yípọ̀ àwọn nílé ibi tán bá sáré torí bọ̀ náà ni báwọn ṣe lọ gbogbo gbogbo jáyé tí wọ́n ni ẹ́ tí wọ́n fi lọ ẹ̀yìn tó kí wọ́n wálẹ̀ ẹ̀ ń dún ẹ̀ ń sìn wọ́n ẹ̀ ń jẹ wọ́n báwọn ṣe lò gbéṣẹ́ ayé tí wọ́n nìyẹn wọn ní choice tọ́lọ ń dá àwọn fún nìyẹn ìwọ́n wá fẹ́ gbarú ìdájọ́ tàwọn eléyìí lónìí kò ṣeé Àwọn ní tàbá tí ká fi táwọn èèyàn dánwò lórí ilẹ̀ pàwọn rẹ̀, ó ní kò ní ṣe. Àtàrà kààlá bọ̀lì àmì dáàbà. Ó ní ṣùgbọ́n tó ń mọ̀ ọmọ ṣe fún wa. Wàlákí àkírùkùnmìlá àjàlẹ̀ mọ̀sánmà. Ó lọ́kọ̀ mọ̀ ọmọ tó ń fi wálẹ̀, òun máa wà lọ rárá, ń bà tó ti jẹ́ pé ká tó dáyé lòun ti sọ̀tà tí kó wá máa kú ẹ̀ láyé. Ìlà àjálẹ̀ mọ̀sánmá. Ó ń tẹ̀lẹ̀ ni tó máa dáyé tó máa yàyà kó yà. Ó ń tó máa dáyé tó máa yà rí. Àdéhùn tó fẹ́ kúrò láyé yẹn náà tó lẹ́tí máa máa ń gbà ní tọ́mù tí rà máa tí ṣọ̀mù sí lọ. fún kú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun á délé ولو يؤاخذ الله الناس بما كسبوا wọ́n lè máa fàlá sí àlò kí fún ti bàjẹ́ kẹ́dọ̀ ti bàjẹ́ kó rí sí máa lè lógbólógbó kẹ̀kẹ́ ti rí rọ́tọ́rọ́tọ́ ṣùgbọ́n tí kò tó fẹ́ ẹ awa nira ara awa lè tó kù ìyá tókó tó kú. wàlá kí yọ a ọmọ ilá àjálẹ̀ mọ̀sánmá. bó nke ya bá orí ilẹ̀ ayé orí ilẹ̀ yìí jẹ́ tó ìgbà ti kọ́mọ náà ló máa tó kú tásìkò yẹn bá

Allahumma ighfir lahu warhamhu nínú tó ẹ̀hàn tó wá ní pé nínú àwọn tí wọ́n ní ẹ̀mí dáadáa fórílẹ̀-èdè yìí ni nínú àwọn tí wọ́n ní ẹ̀mí dáadáa fórílẹ̀-èdè bàbá yìí tí ó dé àgbà ọlá ó rẹ̀ já owó epo wálẹ̀ ṣùgbọ́n pàtí gbogbo wọn tí wọ́n rọ kíríkà rẹ̀ rí pé léyìí kẹ́ ìmọ̀lùkúlẹ̀ ìwẹ̀ ní ìsúnfẹ́ ń ẹ̀tún wá wọ́n bẹ́ẹ̀ ẹwù sí ẹ̀tù Abíọ́lá ọlọ́n kọ́ bá ṣẹ̀bà wà fọ́rí jìn ọkọ̀ bá tẹ̀ wọn ìbálẹ̀ fún ó bàbá ń dá ẹ̀mí dúró ni ah, ah, ah. ìgbà tí wọ́n wà náà tó kú bàbá yìí kú ó yẹ káwọn ọmọ gbòòrò tẹ́lẹ̀ ní gbogbo tó wà wọ́n yẹ bá gbé kòrò fún ara wọn tẹ́lẹ̀ náà ti kú yẹn àwọn bá ara ẹ̀ níbi ìpadà fún wọn kánà àwọn òyìnbó rí tẹ̀lé ṣe ni kánà Amẹ́ríkà rí tẹ̀lé ṣe ni àwọn èèyàn ọba ọba máa fa àwọn èèyàn sọ fàfà ọba tí wá kú wa lẹ́rú ẹlẹ́ẹ̀kejì wọ́n tó wá ní torí ẹ̀mí ni àwọn ọlọ́lá wa àwọn ìjọba wa bá máa kó àwọn kan lọ fi ṣerú ọba lọ fi wá ara ẹ̀mí káwọn máa tọ́jú rẹ̀ fáwọn ọmọ àtàrà ọmọdọ́mọ wa igi ṣẹ̀mí tó jẹ́ nǹkan wa ẹ̀rí tó ti wa ẹ̀rí ní nǹkan wa gbogbo tó tó jẹ́ ká máa lo náyà láyé lò ẹ̀rí ni wọ́n ṣe ń tàkún wa lọ́wọ́n gbogbo pẹ̀lá ẹ̀rí lò tàlé tó sọ̀rọ̀ tàlé tó fi pé a bá lè ń mọ̀rọ̀ gbé kalẹ̀ ń mọ̀rọ̀ sọ ń fẹ́ lókùtò jẹ́ tí àdúrà làwákọ̀ máa ṣe fún wa àti ń sọ̀rọ̀ síjọba ọlọ́run à ń bẹ̀ ò ẹ̀san tí wọ́n gángan láwọn tó ń darí wa lórílẹ̀‐èdè yìí ẹ̀san tí wọ́n gángan ọlọ́mọṣàbà pé fún wọn. ẹ̀san tí wọ́n gángan ọlọ́mọṣàbà fún wa ẹ̀ bá wọn ṣàní ni àbíyàn ní tẹ̀sán ni ẹ̀san tí wọ́n wọn náà là ń bẹ̀ ọlọ́run kó bá wa fún wọn. والحياة كالمحتين àwọn rò pé bóyá ayé yóò kan. Bẹ́ẹ̀ni àwọn yẹ mú bí. Ṣùgbọ́n gbogbo òṣèlú ayé ṣà ń lọ kankan ìgbè bá ti ń ṣẹ́jú lágó ń ṣẹ́jú. Wọ́n lè ṣàyà

tún nílò ìdúmọ́ bẹ́ẹ̀. ẹ̀lẹ̀ ìmúrò ya mú sí. ọ̀gọ̀rọ̀ wọn lára wá ti ń kọ́ láti wa manual láti ń sọ́kọ̀ ọtọmátìkì lótú kan. nígbà kan la máa ń gun kẹ̀kẹ́ là ń wá bó ṣe wà. a tún mú sáàlì lórí kẹ̀kẹ́ a máa ṣe oríṣiríṣi pa. ọ̀gọ̀rọ̀ wa máa tóru rẹ̀ ṣe mọ́. ẹ̀lẹ̀ ìmúrò ya mú sí. lójú yẹ̀fẹ́ ń kan tàbá ti kọ́kọ́ fúnlẹ̀ mo ti fúnlẹ̀ àtúrétì ẹ̀ tókè ó yá kó tún lọ àdẹ̀kan lẹ́yìn ìgbà náà ẹ̀lẹ́ ọmọ yẹ mọ̀ bí tàbá tó rọ ara bẹ́ẹ̀ tí ó mọ́ bí ìsìnkà náà ní ìwọ̀n wà ní àyà àti wa sínẹ̀tẹ̀ gbígbílẹ̀ awóṣù ó ṣe wọ́n tó fẹ́ tó tún jì. Ní ọ̀fẹ́ dọ́rù rẹ̀ wọ́n ní ìsìn èyàn fi mú ṣálẹ̀. Àlẹ́ òun rẹ̀

tó ti fún àwọn yàrá pàtímẹ́tì lọ́la o Kọ́lù tó rètí tó tán tó fi tí máa tẹ̀yìn padà tí máa ti tán. Wọ́n máa ó tún náà hawa kàmú sí ìrún lẹ́kọ̀tọ̀ áàtì. Ó ti sí ó sì ṣẹ̀ báṣọ kan fún tílọ̀. Kò dẹ̀ ní ìwọ o. Òzúrù ìlà máa ń fi máa kọ́ ábìrì wá àtàdé. Ìwọ́dẹ̀ ń plan wọ́n ṣe gbogbo ìgbúdà tí ó ti ọ̀hún lọ mọ́lákùn mọ́. Òzúrù ìlà máa ń fi máa kọ́ ábìrì wá àtàdé. Ìkọ́ máa sọ fún pé à, ibi tó ń lọ rí ibi tí ní àjókù ibùg kan tó kù náà tún rèé kì í ṣayé mọ́ inú sáré ló kàn. òǹzùrì lámọ́ fíìmọ̀ kọ́ adìrì wá tẹ́bì. ìfọ́mọ wa wo ni pé ìbàjẹ́ pélé ìjẹ̀fura ni ìbàdàn máa sáré ní gbogbo ẹlọ dé sí yìí òkú tó fi ń dààmú lórí ayé ìkó tí kankan fún wọn láyè. òǹzùrì lámọ́ fíìmọ̀ kọ́ adìrì wá tẹ́bì rìfọ̀ àṣà kàtẹ́sì ṣòmìnì hàwẹ́lì gọ́fìlá ti. ìfọ́mọ wa ó máa tún pàdé ara rẹ̀ sínú ayé tí a ti pé òun máa kó oúnjẹ kan. yasadu máa ń lílá yẹrù dìrún ta ìbọn. Ah, àfààní ẹja kiri ẹni bẹ́ẹ̀ kó rere o. ẹ pé òun tiẹ̀. Lèláàrí. Yẹ́rùgí ìrùta ìbán. Ó ń padà sọ́dọ̀ ọlọ́run ó rí pé láyé òtún tí yàn bá wá ara rẹ̀ nínú jẹ́ ní ọ̀rọ̀. Yẹ́rùgí ìrùta ìbán. Ó máa bẹ̀rẹ̀ sísá ẹ̀rẹ̀ pàákìrà ti tàbí ọ̀pọ̀ pápọ̀pọ̀ fúnlẹ̀. Òun wá jáwọ́ ń bi àwọn ọ̀wà tí ò ta. Ó ń tẹ́gì fi ráhùn mi kẹ́sìrà ti lè àtàrọ̀ ti. Òun wá ń sọ̀rọ̀ àfojì ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ló ń kírun, bẹ́ẹ̀ ló ń kárẹ̀, bẹ́ẹ̀ ló ń mọ́ra sẹ́sìn, ló jáwọ́ ń bi ìwà bàjẹ́, ìsọkúsọ ìsọkúsọ ìgbọ́kúgbọ́ ìwòkúwò ìjẹkújẹ òmùkúmu òun pátì ń tẹ̀. òun tẹ̀ kìkì rán. ó ní ayé yóò wá ti sí oṣù rẹ̀. ìjẹ́ sí àti ilé àtàrà àti. ó wá ń sọ̀rọ̀ àfojì ní gbogbo àwọn àṣìṣe àwọn ìwà bàjẹ́ rẹ̀ tó ti sẹ́yìn. ọlọ́run kọ́ farú kí. Àfáwà inú orí ilé lábàrí fárákùnrin yìí o. Bùbọ̀lì àbọ̀dé bàbá kọ́kílà màmá dé. Ó ní ẹgbẹ́ wa kọ́ńgbàtì arákùnrin ẹ̀ta kọ́ńgbàtì arábìnrin yìí náà kó kú oríire. Kàlẹ̀ ní náà sáà kóró. Àdàkọ́ màmá ti. Ẹni tó tètè kúrò ń bi wà bàjẹ́ tó ka mọ́. Ó balẹ̀ àbòdì tàbàkọ́ màmá ti. Ẹ máa kẹ́ni náà fún nǹkó rere díẹ̀. Ọmọ bá ń tò wá padà síbi pé ká má ta wá ṣe láyé. Ọ̀gọ̀ọ̀rọ̀ wa láti fẹ́ nítorí ẹ̀dá wa síbí. àròpá ti débi táà ní lọ má à ń lọ o àkàn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni wa ń sún ó ń sún sún kan kó wá náà ń kàn bá fi ń sọ fún wa pé àwọn tí wọ́n ọlọ́run. wọ́n náà sì máa ń aláhàrù. ẹni nínú àwọn tí wọn náà wọ́n ṣùgbọ́n ìpínlẹ̀ wọn bá wọn kan wọn palẹ̀ tuntun sí lọ́hun náà wọ́n ń ké lórí kí wọ́n tún já òtún tí wọ́n ń ṣe pé àkúkú mọ̀ bọ́lọ̀ àgbà bí ò ní ìgbà ọjọ́ tọ́lá ń bá mú dáadáa dé bá nínú ìgbésí ayé rẹ̀ tí máa nà dìgì nínú rẹ̀ á dùn ọkàn padà balẹ̀ sí. ọ̀yìn ni aṣọ bá ti hu fìtínà tó ní kọlábà aláwàjẹ́ yìí. ọlọ́run bá ní tí kejì bá wá ṣẹlẹ̀ sí i. Ọ̀pùn ojú padà ojú ra wá ìṣísì rẹ̀ wá change. Ọ̀tíra ẹ̀tì ni àwọ̀ àkìrà. Pẹ́rẹ́ kò fẹ́ gbà kò fẹ́ ràdánwò. Ẹjá ṣe máa máa súnà láyé tí ò ní fẹ́ kàdánwò ṣẹlẹ̀. Nǹkan lábà láwà Kò fẹ́ni tọ́lọ̀ ń dátáyé tí ò Ah, mi ń pàṣẹ fún ẹ̀mọ́ ń bẹ̀ẹ̀ ní jẹ́ tó jẹ́ bá ìjọ ọlọ́run jẹ́ tó dáadáa ni mo tún orí sí jẹ́ ara ló fi ń dá o tó bá ní kò tó kò tẹ́tó fẹ́ dá kò tẹ́tó tó sọpó tó ṣùgbọ́n mọ̀ ń bẹ̀ẹ́ jọ ọlọ́run jẹ́ tó ibi yìí pọ̀ ìlera yìí pọ̀ wọ́n wá máa sọ fọ́lọ́run ni why me why not you tani kó wá jẹ́ àlọ́lọ́run dáadánwò dáadáa àwọn kan wá tún fara àdánwò jẹun wọ́n tún wọ́n sọ fáwọn èèyàn pé kọ́ àdánwò bọ̀ àwọn wá tara rẹ̀ tó jẹun fún ẹkú wọ́n gbọ́dọ̀ ní ìṣòro kí ṣòro kan àà ah! ah, wọ́n rẹ̀ pé àwọn ti ní mi ní ìṣòro àwọn ah, náà gbé kalẹ̀ ẹni ogójì bá wọ́n níbi tí ẹ̀ náà dé àdáwò tó dẹ̀ dé tó ti nígbà tó fẹ́ lọ ǹjọ́ tọ́lọ́n bá ti ní káàdánwò lọ àti mọ́wọ́ ọpẹ́ wá wà rò kóhùn ló mú lọ ó ẹ̀nímọ̀ pọ́lọ́n ló má dánwò lọ bísínẹ́sì tó jáwó ní tí kìí bá ṣe ṣe ni tàkẹsẹ̀dílẹ̀. Pápá tí mo tún náà fà tó rẹ̀ ẹ̀dùn báyìí, àákọ̀ dúró lórí òkèrè náà ní ṣíkọlọ́wàsì. Ìyákan máa kọ́ ṣùgbọ́n lẹ́nu kìyàmọ̀ ojú wá rí àrètò. látẹ̀ kó sì kí lè máa pẹ̀lú kọ́ wà bù káàkiri bò. àárọ̀ gbogbo àwọn tí wọ́n fi àwọn èèyàn ṣòwò láyé lónìí kí wọ́n bẹ̀rù ọlọ́run. All in the name of blessing. Religion náà ni wọ́n parọ́ ma. Látàkì sí ilé màkìlúkọ́ wà búkà kírọ̀bù. Wà máa ń kọ́ sọ̀dọ̀ ilé màkìlúkọ́ láṣà káyẹ ti àbú. Ṣé rí gbogbo ìṣòro òun kó lè dé bá wa láyé? Ẹjá máa ọrọ̀ kan pẹ́ni tó tó tán ṣòro lọ́lọ́run. Rabbuka akrabu. Kádàmọ̀ pẹ́lọ́run tó tó ṣòro tán yìí súnmọ́ wa pẹ́kípẹ́kí. Wa man qasada li makhluqa ń sùn tó ń yàgbẹ́ tó ń tọ̀ tó ń yá nígbà tó orun tó ń tó náà ní dókítà tó ní lọ́sù tó náà tó ń àtẹ́ǹdì tó náà tó náà ń ṣíyẹ̀wò a'a Tébí máa ń pa ọ̀nà tó máa ń jẹun tó ń jẹ máa ń su. Wà máa ń bọ̀ ọ̀sọ̀dẹ̀ lè màkàlú kọ̀lá àṣàkàyẹ ti àbò. Bọ́lá tó rí èèyàn bíi ti ẹni wọ́n náà ń tó bùkátà rẹ̀ lọ bá ẹ̀dá bíi ti ẹ lókàn tún lọ ń bá tó ní kúkẹ́ yanjú ìṣòro rẹ̀. Ìrẹ́ ní Ádámù tàbí jẹ́ ọmọ bàbá kan. látẹ́sí àlànà bùnà ìṣẹ́ àdámà àjàtà ọ̀rìn. má gbé bùkátà rẹ̀ lọ sọ́dọ̀ ìdámá yé ní kẹ́dà bẹ́ẹ̀ tọ́ṣòro ẹ̀má. Látẹ̀sì alánà. Ẹni ẹ̀rọ gbogbo àwọn èèyàn tí wọ́n á ní káwọn èèyàn gbé ṣòro wá lò ní ẹgbò wọ́n pàṣẹ ń fa òyàn bí owó, ó ti yóò ti tó ń dà ní. látẹ̀sí àlànà. Ẹgbẹ́ ológun ló tó bẹ́ là ń lù yìí. Bùnà ìṣẹ́ àdámà àjàtà ọ̀. Bísínẹ́sì ni kíní yìí pákéjì lásán ni tí wọ́n náà bá jókòó tó bá jókòó tí wọ́n náà jẹ oúnjẹ rẹ̀ ṣùgbọ́n má ṣe. Látẹ̀sí àlànà. Àwọn náà jókòó kọ̀rọ̀ kan ọ̀pẹ̀rẹ̀ àwọn alágbélé pawó. Àwọn ilé náà oríṣiríṣi àwọn oníṣòwò gbogbo lọ ẹni ìjọba náà náà wọn náà ìjọ fáwọn èèyàn fáwọn ọmọ ọlọ́mọ fáwọn ìyàwó ìyàwó fáwọn àwọn bàbá ní bàbá ẹ̀yìn wá dájí fún wọn ìyàwó ti rẹ̀ dé fún wọn ẹ̀yìn náà dẹ̀ wá ń pe ní الله أكبر كبير لا تجعلن بني آدم حاجة Eh, eh, ẹ̀bí díẹ̀ lọ́wọ́ ẹni tó sọ́ra rẹ̀ di dájí fáwọn èèyàn àti ẹni tó sọ́ra rẹ̀ di mọ́mí fáwọn èèyàn ẹ̀bí púpọ̀ lọ́wọ́ ẹni tó lọ́n kàn wọ́n dájí mọ́mí tó wà lọ́rọ́ kẹ̀kẹ́kẹ́ lọ́dọ́. látẹ̀sí alánà ádámà máa àdíwáàbòbò látún ṣẹjábò àfáàní wàsálẹ̀ ìlàrí àdíwáàbòbò látún ṣẹjábò ẹnukọ́ obìnrin lọ́dọ̀ ọlọ́run

Ọ̀gbẹ́ni káàkiri àti ṣe ọ̀gbọ́n lára lọ fi kọ́ra ọ̀ inú ń bí ọlọ́run sí ẹ. Ìtàrọ kíta sùn àlàmù. Ìdí rò, orúkọ fẹ́ ká pè òun. Ó kọ́dẹ̀ ka ìtókùn ìgbéraga ó ní nà bẹ̀rẹ̀ na ẹsẹ̀ kìbìrún náà ní àìlà lọ́tù. wọ́n ní ìbàdà tí ìsàyé ní kòló náà jahannama dáfìrí. ọlọ́run àwọn tí wọ́n ń ṣe ìgbéraga tí wọ́n pè mí wọ́n bọ̀ wá wọ jahannam kò sọ pé kí wọ́n fẹ́ dá. Allahu yàgì dọ́bù. ọlọ́run máa bínú. ìṣàrọ̀ kí tọ́sùn àìlà o. ṣé wọ́n pa ti sí èkì ń pè é. wọ́n bú nàìjà dámà àkírí náà yóò sí àlọ́ yàgì dọ́bù láwọn arájá adámi tẹbá ti ń bèèrè jù lọ́wọ́ rẹ̀ ojú rẹ̀ akọ́rẹ́ lọ́wọ́ torí tó wà láì pọ̀ abẹ́lú ni mo fẹ́ gbọ́nù bùkátà tí bèèrè bèèrè bá ti pọ̀ jù ìyàn afẹ́ kanra kódà tíyàwó léèyàn bá ń bèèrè jù tíyàn ti fún lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì tó tún bèèrè pé ẹgbẹ́ bínú àti ẹ̀rọ ti sọ fún ilẹ̀ kan kò sí òróró nílé mọ́ta máa fi dín ẹja ó ti ẹjọ́ kẹrẹ ẹran inú àwọn adẹ́wà pàjúrò pé kí ló jẹ́ ìbẹ̀rẹ̀ gbọ́dá lẹ́kẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà káì ẹ̀dẹ́yàn tẹ́ẹ̀dẹ́yàn rẹ̀ o tó bá ti ń bèèrè jù ọmọ abúlọ́sìnira fẹ́ni tẹ́ẹ̀dẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà lómi tí ò ní lọ́wọ́ ṣùgbọ́n tó òun kó ná tó bá bèèrè lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn wá gbogbo káta lọ bẹ́ẹ̀ nìkan tó tún wá ń gbówó lọ́wọ́ wọn tó tún wá fi làákàyè wọn ṣeré ẹni tí ò ní mọ̀ kọ̀kọ̀ tọrọ ara rẹ̀ gan òye tó ń kàn jókòó tó rónú pé kí ló jáwó business díyàn kì í ṣọ́ọ̀tì ibi rẹ̀ ni kíyàn máa tọpẹ máa gbéṣòro yín bọ̀ ẹni business ah establishment tó tó fa kìkì ni

Sára ọba wa dé bá. Nǹkan lábà láwà ti hìhì. Ẹ rí pé ọ̀rọ̀ rẹ̀ á yàtọ̀ àwa yíjú padà, àwa bínú anú àwa fara ya. Kọ̀sí ọ̀tún ya wà áàkírọ̀. Ọlọ́run náà bèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló wá ṣòfò ńgbà náà tó bá lóhun òṣù Ìsìláàmù mọ́ torí àdánwò. Kọ̀sí ọ̀tún ya wà áàkírọ̀. Ta ló lùzì ńgbà náà bá ń bì? Kọ̀sí ọ̀tún ya wà áàkírọ̀. Òun òun ló wé sí fúláàtì rẹ̀ nínú àlìjẹ́nà àwọn ẹlòmí ajẹ́ ajẹ́mọ́ ti wọn. Àbáwọn ìwọ̀n tó mọ́ pa máa jẹ ogún alájẹ́nà ni. أولئك هم الوارثون الذين يرثون دعوتهم فيها خالدون. Àwọn tó yẹ káwọn náà ṣiṣẹ́ àlìjẹ́nà láyé tí yẹ kí wọ́n kírun kí wọ́n ṣẹ̀sìn láyé tí wọ́n ṣe tó bá díjà sí àlẹ́kẹ́yàmà tọ́lọ̀ ń bá kọ́ màlìjánà sálìjánà táwọn wa kọ́rọ̀ tí wọ́n wá kọ́gùn sí ná àwọn màlìjánà kọ́lọ̀ ṣì náà sí náà nínú àwọn ọmọ wá jẹ tí wọ́n mọ́ ti wá aláàtún wọn máa wọn ní sọ́ọ̀t nínú ààyè títí wọn àwọn pèsè tó ṣẹ́kù ilé àwa pín sí fún àwa àwọn máa wá azọ́fà kánípé yàlágbájá ṣe islam gbà tó wà láyé àlùjọ́nà rẹ̀ rẹ̀ o kání bàbá lámọ́ yìí ṣe islam gbà tó wà láyé ah kání bàbá lágbájá yìí náà ṣe islam àlùjọ́nà rẹ̀ rẹ̀ o ṣe rí àyè wà nílẹ̀ rẹpẹtẹ tí ọlọ́run dàtò ní kálukú kalẹ̀ fún ẹni tí ò bá wá ṣe. kọ̀síwá tó ní ààrùn ààrẹ wà. ó ṣòfò láyé wọ̀lá ààrẹ tí ṣòfò lọ́rùn. Láàrínká fún ìlẹ̀kọ̀ o. Yẹ̀dà ń bí dùn nílá. Ọlọ́run ní ẹ̀dẹ́ èèyàn ń pè lẹ́yìn ọlọ́run. Yẹ̀dà ń dùn nílá. Ẹni tó ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí. Máa láyé tó rọ̀ bẹ́ẹ̀. Ohun tí ò lè fara ní ló ń kúrò. Ọmọ aláàyà ń fa ìhúrí. Ẹgbẹ́rì sí láǹfààní ló ń pè ó. Zàálẹ́ka wà tọ́lá lọ́lbàáyìndì. Ilé ìwá ni a lò tó fojú hàn kí yàn máa tó tí ó lè ṣàǹfààní fún yàn tí ó lè fara nìyàn. Ẹ ká sàkiri fún wa. Ṣẹ́rí gbogbo máa ẹ̀tán ṣòro ẹ̀ máa ẹ̀tán ṣòro ẹ̀. Ẹni tó ń wá ọmọ tó ń ọ̀gbàgbẹ̀ kan lọ tó ń wá ìyànjú sọ́mọ. ẹni tó ń wá láàfíà tó gbàgbé kan lọ tó ń wá yọjú ara rẹ̀ nígbà tó bá díbẹ̀ náà wọ́n padà máa pààrọ̀ wà fún ni a mọ̀ wá mú kan nínú ẹni tàná a ní zera tàbí ẹ́ ana ọ̀nà ọ̀nà wọ́mọ kí ló dé tí ẹ̀ tí ò ṣe bó wà sí náà nínú ìsìlámù lọ ẹni tó náà

àwọn ni wọ́n sọ náà pé ṣe ayé ni ojú lásán kọ̀ àwọn ọ̀sán owó ètùtù a tún wá ṣe ètùtù tán kò tún sí ìní lóyún lọ́nà bá tún wá fẹ́ mú un tíṣù fẹ́ fò sókè tó fẹ́ gbájú a ṣe ètùtù tán a wá wà kò ìfẹ́ẹ̀sì sígbà tọ́lọ́run ló fẹ́ lóyún abalóyún abanẹ ẹ̀hẹ́ òun sọ ah! Allahu Akbar àníyàn kan ń pàtàwà wà kékeré tá a fi pọ́njú náà ni ọ lábúlé ọ̀dá ti wà lọ́n ọ̀lá ìyá yìí ọ̀rọ̀ bí títí títí náà fi dàgbà tán fi wọ mẹ́nu pọ̀ ọlọ́run bá òṣìṣẹ́ ọmọ fún wa ìyá wọn ti wá kú àwọn náà ti àwọn táwọn náà gbèlú ìdàgbà tí wọ́n ṣe kékeré ń bẹ̀ láti dèrò ògbóró èrò èkó èrò ibi tí wọ́n lọ káàkiri tó ní kálukú fi wà ń lé ọkọ̀ táwọn ọmọ wọn bá wá tètè wá bí mọ ọmọ amọ wá bá ìyá yìí torí ìyá yẹn ń ṣara gbó ọmọ wa sọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ò bí mọ ọjọ́ tí mo tábílé tí mo rí kí ní ìmọ̀ ṣe ní orí Allahu Akbar ah báyìí tí ò mọ́ lọ́n àkáàtì ẹ̀ ló bí tó ṣáájú amárẹ́pẹ́tẹ àbáṣọ fún yẹn lítẹ̀ tó ṣe wọ́n lójú ọ̀yìn péjà tó bí iná ó kó ń gbàdé báyọ̀ṣọ́ máa ti bí tèèyàn náà ẹ̀rẹ̀ họ́sẹ̀rọ̀ dúnìyà. wẹ̀láàmìrà. ohun tán ló ń pè yí òkúrú padà já sí fún wọn. wọ́n lọ ní àwọn èèyàn wa ló ń pè tí ò lè ṣe wọ́n láǹfààní. Láyé Zálẹ́kà wà tọ́lá lólùbáyín. Ọlá ni àánú ńlá lẹ́lẹ́ yìí o. Gẹ̀dẹ̀ ńlá máa ń dẹ̀rùhù àkọ́bù mi nà fún àyí. Allahu Akbar. Láti ìsàlẹ̀ máa rọ̀lá wà láti ìsàlẹ̀ Allahu Akbar. Ọlọ́run ni yẹ́dìrùn lẹ́mọ̀ ń dọ́rùhù àkọ́rọ̀ àbọ̀ mi nà fún Ọlọ́run ni sáwọn èèyàn ń pè yìí. Ìjọ tó wá burú fún wọ́n jẹ́ ni pé, Dọ́rọ̀ bẹ́ àkọ́bọ̀ mínà fún igi. Àkóbá tí nǹkan náà máa ṣe fún wọn jù dáadáa tó máa ṣe fún wọn lọ. Àdáwọ̀ tí nǹkan ẹ máa kọ̀ sínú ìgbésí ayé wọn, ó pọ̀ ju àǹfààní tí wọ́n ń kàn pàápàá yẹn lọ. Làmà ń wọn àwọn tún bá tí wọ́n jẹ́ pẹ́lú àwọn ọmọ ọ̀fẹ́ lò ní ike májá mú wọ́n bá lọ sí sàmá ìwòsàn ẹ̀rẹ́ wọ́n tún yan àwẹ̀fẹ́ lò ní àtúrù kan ọmọdọ́rù akọrọ̀ bá fún wọ́n á tún fi nǹkan tó ti tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ àmọ̀tọ́rù akọ̀rọ̀bì gbogbo pálára tí wọ́n ṣe fún ọ̀rẹ́ o wọ́n wà ní padà rí jèrè tọ́bẹ̀ àwọn èèyàn mi máa tí wọ́n kúkílé láti fi ṣèṣòro ṣe wọn àwọn wọ́n fi wọn àwọn fi ń fà wọn ilé wọn fi ń ra mọ́tò wọn fi ń ra oríṣi wọn fi ń ní oríṣiríṣi owó làkáàní àwọn èèyàn dẹ̀ tún ṣe ń wò wọn sáré tẹ̀lé wọn tún gbọ̀n tẹ̀lé wọn lẹ́yìn ọlọ́ni yẹ́ jẹ́ ọlọ́mọdọ́rù akọ̀rọ̀bù mi nà fún èyí láti ìsàlẹ̀ máa ọ̀la wà láti ìsàlẹ̀ àṣírí Ọlọ́run ni táwọn èèyàn gbé lọba kó gbà wọn kalẹ̀ yìí náà. Alágbàálẹ̀ aburú ni kò tó wọ́n gbàálẹ̀ kò lè fara rẹ̀ lẹ̀. Wọ́lá bí ìsàlẹ̀ àṣẹ. Wọ́lá bí ìsàlẹ̀ àṣẹ. Ẹni àwọn èèyàn mú gẹ́gẹ́ bí ẹni tó ṣe ẹni tó dúró tì ẹni tó lè ṣàánú àwọn yìí. Ẹni táwọn lè mú gẹ́gẹ́ bí aláfọ̀rọ̀ lọ alágbọ̀rọ̀ dùn àwọn yìí. Ala èèyàn ni. Lábí ìsàlẹ̀ ọ̀la wà lábí ìsàlẹ̀ àṣì. Ọlọ́njẹ́ máa jẹ́ gbọ́ Ọlọ Ọlọ́njẹ́ máa jẹ́ sọ nùká tó sọ ní o. Oríire táwa ti ṣe yìí ọlọ́njẹ́ ṣe ń bá ń kalẹ̀ oríire fún wa o. tí mọ̀ pàtàkì irú yìí ọlọ́njẹ́ ṣàbọ̀ wa fi Ìmọ̀ àti ẹ̀fọ́ àbúrúwá fi lọ́sọ̀ ìta jáde tá ń bọ̀, abára àwọn èèyàn kan ní àdúgbò kan, wọ́n bá tò sí lóòrùn, wọ́n bá tún jáde kẹ̀sí kẹ̀sí mi láàrínláà ìlàlá. Òṣìṣẹ́ akbar. Wàlá tẹ̀rù kẹ́ ní ìlàáhàdín. Fẹ́kì bí ìlàhì. Fẹ́kì bí ìlàhì. Àfọ́ àwọn ní ọlọ́run ní kún kára lé o. Fẹ́kì bí ìlàhì. Dúró kọ ọlọ́run má jẹ́ kí nǹkan mi pín yẹ jẹ́kọ́yẹ́ pé ń tọ́lọ̀wọ̀n bá fi ránṣẹ́ sí ẹ ló tú ẹ ládùúà tí wà máa ṣe àwọn mùsùlùmí ọlọ́run fún aláwọ̀ àdúrà tó pọ̀. fìkìtìlì láàrin. ó ní káàná bí ju iye fún wa tí ẹ̀kọ́ àwọn confam tested yìí àbá ìsálàbà ìjẹ́. fìkìtìlì láàrin. àwọn àǹfààní wọn ń gbèsè kúkú láwọn èèyàn lọ́wọ́ ń gbà kan àhámùsà kákọ̀ àláwọ̀ yásùn. wọ́n ní kí wọ́n a ní kó máa lọ ṣe seven thousand seven hundred and seventy seven pátápátá wa mú ẹlẹ́sẹ̀ rárá ò ní ìdílé yẹn. fíkìbì láì wà látẹ̀rí kẹ́ni láàbí. má fojú lẹ́nikẹ́ni látẹ̀rí kẹ́ni láàbí. ọlọ́run tó láti gbàdúrà ẹ̀. wà látẹ̀rí kẹ́ni láàbí. má má kan ló máa là ẹ́. Wàlá tẹ̀rọ̀ kan ní ìlà àhàdín ìmáàmù kan ò tó rẹ̀ láti ràn ẹ́ lọ́wọ́ àfọlọ́n. wà láàdẹ̀rùkẹ́ ní ìlànàdé. ọmọ nìkan lọba tó tó gbára lé lágbára lẹ́dà kan. wà láàdẹ̀rùkẹ́ ní ìlànàdé. ọ̀pá ni má fara tẹnikẹ́ni ní kìí ṣe ọlọ́run bá ní kó fara. sọlọ́wọ́ àti ọmọ máa ń yorùjá wà yorùjá kọ̀bú. má ní bàbá kan lórí òkèdè kan. sọlọ́wọ́ àti ọmọ máa ń yorùjá wà yorùjá يعرفون ìwọ náà kí ìsàrá ọ̀yẹ́ kó ti tají láti jọ ọjọ́ yìí. Ìpínlẹ̀ ìlàáyé. Ọlọ́run bá rẹ ní kó dúró tì. Wọ̀lá tẹ̀rọ kánì ìlàáhàdé. Sọ́rọ̀ pẹ́ nìkan tó nǹkan kan ṣe ọlẹ́lẹ́ni tó lọ́mbà yìí náà. Fọlọ́run àti ọmọ máa ń yóò jà wá yóò Ọlọ́run kan ṣoṣo lọ́mọ tí a máa ń ro kan rẹ̀ tí a jẹ́ ẹ̀rí nǹkan tí a máa ń ro ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tẹ́ bèèrè pé bá ṣé kí ni sáà máa ṣe ṣe a ní ṣe èmi gbàgbọ́ ìgbàgbọ́ nínú tàní. nínú ilé òmùrọ̀ ìdámọ̀ lọ́rùn yá Iná lè mú rọ. Gbogbo wa tá àwọn ọmọ bá ètò òkúta yé wa. Ìdámọ̀ lọ́rùn yá ha a bá ti báyàn yanjú rẹ̀ tí a ti kó sọ́dọ̀ ọlọ́run tó ti báyàn ṣe ń jẹ́ àtẹ́sí kẹ̀mí ní àìbọ̀lá àtẹ́sí ìwà tẹ́sí bó ìyá kàdédé rí pé gbogbo nǹkan yìí kàn bọ́ sí rọ̀wọ́ rẹ̀ sẹ̀ àwọn èèyàn máa bí kí báwo ló ṣe ń ṣe gánà. àtẹ́sí kẹ̀mí ní àìbọ̀lá àtẹ́sí ìwà tẹ́sí bó ẹjá ṣe tọ́lọ́run ẹjá nígbàgbọ́ nínú ṣẹ́rí tàbá ń fìlà áká ìnìkan tu ọ̀rọ̀ wa tàbá máa kó tọ́tọ̀ ọlọ́run níjọ́ ní àkàndílé ọ̀rọ̀ ìyẹn wá òrùkúbá olóbi jẹ́nà kí ní ìmọ̀ àti dàwó láká ìlẹ́bi tó ní ṣùgbọ́n fàdúrà tó ẹ̀kọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ̀fẹ́ ọlọ́run lórí ẹ̀ ẹ̀rí pé tíyàn bá bẹ ọlọ́run lórí rẹ̀ tíyàn fi lọ ọlọ́run tíyàn fi sun ọlọ́run tíyàn kó síwájú ọlọ́run á tò kò ní àbúrọ̀lọ́wọ̀n lámọ̀rí wọ́lọ́n jọ máṣe bá wà tó kó gún régé ilé tó ti gbá títò ìkínà ọ̀rọ̀ wọ́lọ́n jọ májọ padà dàrú ìtẹ́ ò sí tó ọlọ́n jọ máṣe àbá wà tó wọ́lọ́n fún wa ní gbèsè ayé rọrùn mo ti wá lẹ́yìn káyé wáyé wá rọrùn tó jọ ọlọ́n jọ iṣẹ́ ìjọsìn ìtìyàn fi jẹ́ mọ́sí kọ́ ولو fẹ́ ما ọlọ́run jọ ما kọ́ ọ̀nà ìjọ fún wa máa fi اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على محمد وعلى اله واصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته everybody.